aláròye máa wí o. ìjọba fẹ́ máa báwọn fúlàní kó màálùú látòkè ọya lọ síbi tí wọ́n bá fẹ́ pẹ̀lú ọkọ̀ rélùwéè ní báyìí gbogbo ètò ti parí àwọn aláṣẹ iléeṣẹ́ rélùwéè lórílẹ̀ yìí ti Nigeria Railway Corporation ti láwọn tó máa bẹ̀rẹ̀ sí máa báwọn fúlàní dandaran kó màálù láti òkè ọya lọ síbi yòówù tí wọ́n bá fẹ́ pẹ̀lú ọkọ̀ rélùwéè ìjọba lórílẹ̀ yìí ọ̀gá àgbà pátápátá fún ẹ̀ka iléeṣẹ́ rélùwéè lórílẹ̀‐èdè yìí Fidel Okiria ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2024 yìí ní ìlú Àbújá ó ní láìpẹ́ yìí ni àwọn máa tó bẹ̀rẹ̀ sí fi rélùwéè bá àwọn Fúlàní dandaran kó màálù wọn àtàwọn ọjà wọn láti òkè ọya lọ síbi gbogbo tí wọ́n bá fẹ́ lórílẹ̀ yìí pàápàá jùlọ láti agbègbè wọrí sí ìtàpè ọdún 2017 ni àwọn aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ rélùwéè lórílẹ̀‐èdè yìí fòpin sí fífi rélùwéè ìjọba kó àwọn màálùú nítorí ìdí pàtàkì kan tí kò hàn sí àwọn aráàlú ọ̀gá àgbà náà sọ pé ní nǹkan bí oṣù kan sí àsìkò yìí iléeṣẹ́ rélùwéè lórílẹ̀ yìí máa tó bẹ̀rẹ̀ sí fi rélùwéè kó àwọn màálùú láti wọrí sí ìtàpẹ̀ àtàwọn agbègbè kọ̀ọ̀kan ó ní ìgbésẹ̀ ọ̀hún ṣe pàtàkì púpọ̀ fún àwọn fúlàní darandaran àtàwọn oníṣòwò láti òkè ọya lọ́hùn-ún láti lè ní àǹfààní láti máa kó àwọn ohun ọ̀sìn wọn lọ sílùú yòówù tí wọ́n bá fẹ́ ní orílẹ̀-èdè yìí láì sí ìdíwọ́ kankan ó ní iléeṣẹ́ rélùwéè lórílẹ̀-èdè yìí ń gbìyànjú láti ṣe ohun gbogbo lọ́tun pàápàá jùlọ bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí máa fi rélùwéè kó àwọn màálù láti ibì kan síbòmíràn ní orílẹ̀-èdè yìí a ti lọ ra àwọn rélùwéè kan tí wọ́n tóbi dáadáa láti bá fi kó àwọn màálùú wá láti òkè ọya lọ síbi gbogbo tí àwọn fúlàní darandaran bá ń fẹ́ ìlú kájọlà ní ìpínlẹ̀ ọ̀yọ́ la kó gbogbo àwọn ẹ̀yà rélùwéè náà sí ibẹ̀ sì ni wọ́n ti ń tò wọ́n papọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n á tó parí iṣẹ́ lórí wọn láìpẹ́ lóṣù kan sí èkejì a máa tó bẹ̀rẹ̀ sí kó àwọn màálùú káàkiri ìgbèríko ní orílẹ̀-èdè yìí adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ aláròye online television akin akínníyì ló kà sí etí gbọ̀yìn.